ما كانت عليه الخطبة فيما يتعلق بسؤال فراه الخاطب بهل أنت مسلم حقيقي ومما يجعل المسلم مسلما حقيقيا الإيمان بالقدر فالإيمان بالقدر هو أن يؤمن المسلم لأنه قد سبق علم الله وجرى قلمه ممن هو كائن إلى الأبد وأن الله عز وجل قدر مقادير الخلائق وما يكون من الأشياء قبل أن يكون وقد دل أو دلت الآيات الكثيرة في القرآن على أن الله عز وجل قد قدر مقادير كل شيء قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم إن قلنا إنا كل شيء خلقناه بقدر وقال عز من قائل وكان أمر الله قدرا مقدورا وقال عز وجل ما أصاب من مصيبة إلا بإذن الله وقال صلى الله عليه وسلم كل شيء بقدر يقول طاؤوس أنه أدرك أناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم يقولون كل شيء بقدر وقال عبد الله بن عمر كل شيء بقدر حتى العجز والكيس ahụakesu walahị nasaụụlọ sụpanaụtaala ya din adaokpepụlọnwụa ike ọlọnwụ atigrepba e wa mụammad salalọhụ aa-eyi wasalam ararere wa sọawetetọiaa nabi salalọaasalam tiiijwi ndị alakyana abịwụa kó fi ìkẹ́tì àtọ̀rọ̀ yìí òfin kárẹ̀ wa. so kútùbà sí èmi náà yìí mo lọ pẹ̀lú kókó tí mo ń bá lọ lórí ìbéèrè kan tí kútùbà tì sí gbogbo àwa mùsùlùmí ìpìta ni al-muslim al-haqiqi tani mùsùlùmí gidi nínú àwọn ìdáhùn sí ìbéèrè yìí òun ni ìtì àtúnfẹ́ mú ní ẹ̀yìn wọ́n tó gbé ẹni tí wọ́n á jẹ́ mùsùlùmí gidi ẹni yẹn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí ń tán ní alùkọ́dà wọ́n gbọ́dọ̀ gbà pé kádàrá ń bẹ so ìtumọ̀ ìnígbàgbọ́ sí kádàrá ó ní kí wọ́n mọ̀ pé àwọn nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ gbogbo tí ń bẹ ní ayé yìí ọlọ́run ọba òun ni ó ṣètò rẹ̀ sabaqa bihi ilmuhu azza wa jal ìmọ̀ ọlọ́run ọba ti kọ́kọ́ gba wájú lérí nǹkan yẹn ọlọ́run ti mà á bákan náà wajara bihi alqalam kọ́làmù náà ti kọ́ kalẹ̀ ní kọ́làmù ti ní kí kọ́làmù ọkọ̀ ọlọ́run ọba ó kádàrà gbogbo tó dá ó kádàrà tí ó ṣẹlẹ̀ sí tí ò ní ṣẹlẹ̀ sí torí ìlà ń pè ní ìnígbàgbọ́ sí kádàrà tábàlì wọnú al-Qur'an olúwa ní inna kulla shay'in khalaqnahu bi qadarin olúwa ní gbogbo nǹkan tá a ṣètò rẹ̀ kó tó di padà àti mọ bí ó ṣe lò ó bí ó ṣe ṣe kódà kìí ṣe àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nìkan àti kódà àti sọ́nà àti lẹ́lẹ̀ àti gbogbo tí ń bẹ lórílẹ̀ gbogbo tí ń bẹ ní tí ń bẹ ní ayé àti ìtọ́jú wárí àti ìtọ́jú rè nínú omi lórí ọ̀dàn ọlọ́wọ́ba azza wa jalla ó ti kọ gbogbo ẹ̀ kalẹ̀ tó bákan náà ó ti mọ gbogbo ẹ̀ ọlọ́tún ni wàkánà amúrùnlọ́ ìkọ́dà ọlọ́kọ̀dọ̀rà gbogbo sábà ti rí pé ó ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run náà ló kádàrà rẹ̀ níta ti kọkalẹ̀ ni ọlọ́tún ni máa ọ̀fọ́gà ní musibatin illa bí ìnìlá ọlọ́tún ni wọ́n máa tasqutu min ní kódà ewé gbogbo àwọn àyàtà ń kàkàlẹ̀ yìí ìyẹn gbọ́dọ̀ gbà ìtì ọlọ́run bá ti kádàrà gbogbo nǹkan tó dá nínú ìgbàgbọ́ sí kọ́dàrà yìí tá a fi ní pé tí ọba nígbàgbọ́ sí olè jẹ́ mùsùlùmí òun náà ni pé rúkùnún min arkanil iman fílà kan lọ́jẹ́ náà fílà ìgbàgbọ́ ó mi pé tí ọbẹ̀ lè ní pọ́blẹ́mù níbi pé ọ̀rọ̀ kọ́dàrà tí ẹni á ẹni ọba àbí èèyàn mọ́ gẹ́gẹ́ bí ànábì ṣe kọ́ àwọn sọ̀hábà rẹ̀ ẹnìyẹn àti jẹ́ mùsùlùmí rẹ̀ yóò lágbára yóò lágbára orígun kan nínú orígun al-iman so taus inú àwọn tàbí rìn inú bá àwọn sọ̀hábà wọn pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ ó ní adraktu nasan aw adraktu nasan min ashabi rasulillahi sallallahu alaihi wasallam yaqulun fún gbogbo wọn bóun ti ń súnmọ́ lòun máa ń gbọ́ tá máa ń sọ pé kullu shay'in bi qadarin tí gbogbo nǹkan náà ni kádàrá gbogbo nǹkan lọ́wọ́ ti kádàrá rẹ̀ so abdullahi bin umar òun náà tó wá ní kullu shay'in bi qadarin gbogbo nǹkan àkọọ́lẹ̀ ọlọ́run ọba ni ọlọ́run ti kọ kalẹ̀ hátà aláàjì ẹni tí ó fi ń ṣe nǹkan tí ò rí ṣe ẹnikẹ́ni tí ó zọ̀gbìdì nílé ayé ẹni tó wà nǹkan kan tí kò rí ẹni tó lé nǹkan kan tí kò bá so ẹni tí ó fẹ́ kí nǹkan rí bákan tí kò rí bẹ́ẹ̀ olóńpẹ̀ ní aláàjì so Umaru ni radiyallahu anhu ó ní kọ́dá ọ̀rọ̀ ọlọ́wọ̀n bá ti wà ń bẹ̀. báyìí ni albẹ́ni ni alkayi alkayi àbí alkayi alkayi àti ẹni tó ṣe pé ó rí nǹkan kójọ láyé ó rí nǹkan ṣe nílé ayé so gbogbo ẹ̀ pátápátá ó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́wọ̀n ọba ẹni tó bá ń jẹ́ mú mi ní ẹni tó fẹ́ jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ipe gẹ́gẹ́ bí Imam Ahmad gbà tí wọ́n bí wọ́n wọ́n bí Imam Ahmad nípa pé wọ́n Imam Ahmad kí ní jẹ́ kọ́dàrú gan ó ní alkọ́dàrú kódìrọ̀tòlà ó ní agbára ọlọ́wọ̀n ọba ní jẹ́ wọ́n ń ike, ala àlàyé ọ̀rọ̀ yìí o ni pé bí lọ́mọ amadu ṣe gbọ́ ọ̀rọ̀ kọ́dà rẹ̀ yìí òun wọ́n ń jẹ́ kó yé pé kò sí nǹkan tí ẹ lè fi kọ́dà rẹ̀ ju pé agbára ọlọ́run ni o o شيخ الإسلام تيمية يعني من لم يقل بقول السلف وطوبى ما تنتيع وأشاج وصحابة تنصى نقر قدرها فإنه لا يفض لا يثبت لله قدرة كنبا يقولون من يعبر كنبا ولا يثبته قادرة كدو نبا فلا قدر الله so wọ́n ní àwọn jahmiya àwọn tó tẹ̀lé wọn àtàwọn mu'tazila tó pé àtàwọn tó ní àwọn gbàkádàrá àtàwọn tó ń gbà àwọn gbàkádàrá wọ́n ní haqiqatu qawlihim annahu laysa lillahi laysa Allahu qadiran wa laysa lahul so pàtàkì ọ̀rọ̀ wọn nìyẹn àti ẹ̀bá nípa ọlọ́run kọ́ ló kọ́dà ara nǹkan hm? táwa ni wọ́n ń ara rẹ̀ ọlọ́run ní ṣètò nǹkan ta ni wọ́n ń ṣètò rẹ̀ so gbogbo tí wọ́n jẹ́ mùsùlùmí gidi nítorí gbọ́dọ̀ mọ̀ nípa kọ́dà ọ̀rọ̀ nǹkan mẹ́rin gbọ́dọ̀ dúró sọ́dọ̀ rẹ̀ kó mọ̀ pé ọlọ́run ọba ó ti mọ gbogbo tí ó ti máa wúlò clear síyàn kúrò àdéfà lẹ́yìn ìgbẹ́ tó ní pé ah, inna Allah kataba àdéfà ibn Abbas kataba maqadir al-khalaiq fọ́lọ̀ ti kọ́ kárára gbogbo ẹ̀dá rẹ̀ tó dá kò sí pé ìyàwó mi ènìyàn lásán al-khalaiq igi omi òkè sánmà gbogbo èèyàn yányá tó ti kọ̀kọ́ kọ́dà àwọn ìsìsì tí ń rìn àwọn kẹ́kẹ́ tí ń rìn báyìí yóò sì mọ́ rí pé ah, ah, ọlọ́run ọba kọ́dà tó fi mọ́ tí èèyàn jẹ kọ́dà tó mọ́ táwọn dábàá èèyàn jẹ وما من دابة في الأرض إلا على الله رزقها sókè bá ráyè tó bá ń gbóngbà míì sọ bóyá ṣúgà àbí kíní kan kò jù kalẹ̀ àbí kan oyin sílẹ̀ lẹ̀ kó wá wo bí àwọn àwọn àwọn ìrà bí wọ́n ti máa ń wá rìdì kí wọn káàkiri tó ó lè wà ní jìnà ó kẹ̀rí yóò ti mọ́ sa eré bọ̀ wá trade ó sì rí pé ìdíkí ní ẹgbẹ̀ ní ìsìwá tó bá fẹ́ mú sọ́tọ́ báyìí ó lè wá pẹ̀yìndà tí ó bá lọ tí ó bá dé báyìí wọ́n pọ̀ dé ni so torí pé ọlọ́run ọba tó dá rabbuna alladhi ثم هدى أعطى كل شيء خلقه ثم هدى olùwà ní èmi ni mo fún gbogbo nǹkan ní ẹ̀dá bí mo ṣe fẹ́ kó rí lẹ́yìn ìgbà tí ń bá wá fún ní ẹ̀dá rẹ̀ mo ṣe fẹ́ kó rí tán hádà bá tún fi mọ̀nà kọ̀dọ̀rọ̀ fẹ́ hádà olùwà ní èmi ni mo ti kádàrà bọ́ mi ó ṣe rí gbogbo nǹkan ó ṣe rí wáyé tọ́tọ́ sọ́nà tí ó sì lọ lè mú kádàrà yẹn tẹ̀ so èyí gbọ́dọ̀ gbà kọ́lọ̀ ti mọ̀ ó ti kọ́ bákan náà yóò wá fẹ́ kí nǹkan yẹn tó ṣẹlẹ̀ bákan náà yóò wá dá nǹkan yẹn pé kí nǹkan yẹn ṣẹlẹ̀ nǹkan mẹ́rẹ̀ rẹ̀ yẹn ó gbọ́dọ̀ pé nínú gbàgbọ́ mùsùlùmí so tí mùsùlùmí tí ẹni tó bá jẹ́ tó gba pọ́dàrọ̀ ọlọ́run ọba gbọ́ àwọn orin kan bẹ tí ó máa ṣẹlẹ̀ sí ẹni yẹn tó ṣe pé kò sí ẹni tó lè ṣẹlẹ̀ síbẹ̀ àbẹ̀rẹ̀ tó bá ń jẹ́ mùsùlùmí gidi ìnígbàgbọ́ sí kọ́dà yóò kọ́ jẹ́ kí ọmọ jẹ́ mùsùlùmí gidi kì í ṣe pé ó kọ ló mọ̀ bí jẹ́ mùsùlùmí kódà yìí ó kú ní mùsùlùmí yóò di mùmìnì nílà nàbí sallallahu alaihi wasallam ló ń sọ fún Ibn Abbas ike wọ́n máa yí lọ lè mà ń gbọ́dọ̀ jẹ́ ìpìlẹ̀ ìgbàgbọ́ ni pé annama akhta'aqa lẹ́múyẹkún lè ṣèbà ntí ò bá ní jẹ́ tiẹ̀ láéláé kò lè jẹ́ tiẹ̀ kó dàbò sa eré jù rẹ̀ lọ. wà á nà má aṣọ ọba ntí ò bá jẹ́ tiẹ̀ tí ó jẹ́ tiẹ̀ bóyá lóore ni àbí láboró ni lẹ́múyẹkún lè ṣèyà kò lè mix rẹ̀ wọn náà wọ́n gẹ́gẹ́ náà ni ó ta jẹ́ tiwa kò sí bó ṣe lè mo mọ̀ yẹ mo mọ̀ tó fún àmúsáré ah, dúrà ọlọ́ọ̀ni nǹkan náà ní ìṣẹ́ ọ̀nì kóra ní tẹ̀wá wá kóra ní tẹ̀wá áá ah, ah, mo mọ̀ nílọ́kì ò nílọ́kì ọlọ́run ní nǹkan náà dọ́dọ̀ rẹ̀ ni tó nílọ́kì tẹ áá ah, so kan gbogbo alámọ̀ rí sàmì rọrùn fún mi ni a ó ti parí iṣẹ́ fún mi wọn ò parí iṣẹ́ kankan fún wọn ọlọ́ọ̀bà azza wa jal òun ni ó kádàrá tiẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kan náà ẹni tó ń lọ bá ń rí pé kíní yìí àtàwọn ah, ah, ṣòro ni kò sábà mú abúrú tí wọ́n rí báyìí tó ń gbọ́dọ̀ ọ̀rọ̀ síbòmíì tọwọ́ lọ́rọ̀ síbòmíì lókè bọ́lọ̀ ṣe ní yóò máa rí náà nìyẹn so eléyìí náà ní nǹkan tí ó gbọ́dọ̀ clear sí mùsùlùmí dáadáa ìkẹ́nìkan kò lè yí ìtọ́lọ́wọ́n bá kọ fún mi kò sí ẹni tó lè yí padà ṣòkòlò ìyípadà ẹnìkan ò sí lè ló tèmi ẹnìkan kò lè lo kádàrá oníkádàrá ẹ̀rì ẹlòmíì kódà ó burú fáwọn èèyàn débi pé ọfẹ́ súnmọ́ náà nípa ọfẹ́ ṣe ìbádà àwọn oníṣúfínù ọfẹ́ sí náà ń ṣe ìṣàkóso àti ń sàdínú lé ní kóhun fi di òlé ọlọ́run yóò wá gbà pé àwọn kan ń bẹ àwọn máa ń kó iṣẹ́ ìyàn jẹ ni àwọn ní òjé kí ń débi tí ń lọ àwọn olè òjò ń débi tó ń lọ tí òun tún fi bọ̀ olùwà ní kọ̀kọ́ ti láyé láti 60,000 náà kọ̀bí ti kéjì máa àwọn àkálò amẹ́lẹ̀ àwọn tẹ́mọ̀ ń jẹ sẹ́yàn àwọn akúṣẹ́ wọ́n tó bá lè ṣe báwọn òun nìkan bá ti ní kíníkan tó bá ti gbé gbé ọpọ́n ìpẹ̀rẹ̀ kalẹ̀ báyìí àbí dìpẹ̀ sílẹ̀ lásán kó kan lú lo àhámù kó wá lò pẹ̀lú 190 kìíní kan tó bá ti wá lulululu yóò padà wá jáde sí kìíní kan tó wá jáde sí bà náírà pẹ̀lú akọ̀wà sáfà tó bá wá lò orí pé tí ó já sí ìrìnkí láìlà ìlàlà kò ṣẹ́ gbélé fẹ́ràn kan láìlà ìlàlà òkè ẹmọ́nù ẹ wo àwọn drama burúkú wọ́n ti gbàgbọ́ bẹ́ẹ̀ ṣé bí ń tọ́lọ́gbà ti kọ́dà àmọ́ lónìí ń tọ́lọ́gbà kọ́dà àmọ́ so kẹfìlẹ̀ mọ́ bí ọ̀rọ̀ ìnígbàgbọ́ tí kádàrá bó ṣe burú tó báwọn èèyàn ṣe gbọ́ yé tó so àfi kí ìwọ́n ya lákìsí pé a ah, ṣe ó mẹ́ pé àwọn tí ó jẹ mùsùlùmí fẹ́ wọ́n nù bá ọ̀fẹ́ wọn tó nígbà tọ́rọ kádàrá bá ẹ̀ẹ́dì mọ̀ wọ́n pé <laughs> kí ló fi dé wọ́n pa nínú ọmọ méjì ṣe á tí ó sì gbọ́pá wọn ni àbá ẹ̀ẹ́dì mi tán ẹlẹ́ẹ̀dá ẹlẹ́ẹ̀dá ẹlẹ́ẹ̀mọ̀ lọ́rin kọ́ àà ah, ah. yóò olóògbé ọmọdé àgbẹ̀dá ah, fún ẹmọ́ tẹmọ́tọ̀ wá jẹ ẹlẹ́ẹ̀mọ̀ lọ́rin kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọ àbí kí ló ń sọ yìí nìyí ìyàwó méjì lọ ti pa ọjọ́ òun gan wọ́n tó mọ̀ fi pààrọ̀ ìpadà níta nítorí ayédèrè rí ibú ni ikú nítẹ́ nìkankan olè tọ́ọ̀ṣì nǹkankan parẹ̀ ní ẹnìkankan olè tọ́ọ̀ṣì rẹ̀ nítọ́lọ́n ti kádàrà ni tó láwọn kan bẹ tó ṣe pé kò sí yípadà nínú kọ́dàrà ọlọ́wọ́ ọba omi tí yóò lò láyé ọlọ́run ti ní kan wá kọ́ wà tàbí wà nínú wa ni wọ́n ti kọ́ kalẹ̀ ní ti kọ́ kalẹ̀ láti inú wa ni iṣẹ́ ṣe láti inú wa ni èyí ní pé wọn náà chúùzù rẹ̀ rẹ̀

mọ̀ pé ọlọ́run ọba ló mọ̀ tó dẹ̀ fẹ́ ó wà á mọ dárò rẹ̀ ọmọ wa bẹ ọlọ́run ọba fún tí ọlọ́run sàlàyé yìí níbi irú àti ń wò yìí so o ní pàtí pé ẹ̀rọ ẹ̀bùtọ́rọ̀ bá ti kọ́kọ́ yọ wọlé wọlé mẹ́rin ó sì wà sí fún un torí pé ń tọ́lọ̀ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam wáṣáyé tó ráwọn àfà wáṣáyé ní òní pàátì jẹ́ tọ́mọ wọn náà ọlọ́run ti kádàrẹ́ tí ọ̀wọ́n kọ́ wọn náà ẹ̀rọ torí iṣẹ́ ọwọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ni ọlọ́run fi sí ọwọ́ wa ọ̀rọ̀ yẹn àbí kó yí ẹ̀kọ́ torí pé kí ni wọn ò gbọ́ yé gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam bí wọ́n ṣe gbọ́ yé Nam alhamdulillah وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وطاعته قدر يوكين دار الليلة ما فيش أبورو كما كيو كني ملون شنيو شرينانو لن لن لن لن قوة لن لن كان so aburú ọlọ́run ti ṣàlàyé rẹ̀ ọlọ́run ti ló wọn ọ̀fẹ́ ó sì sọ ẹ̀san tí ń bẹ níbi aburú wọ́n wá sọ dáadáa pé dáadáa ló ń fẹ́ tó mì pé tí ẹ bá ń fi ọ̀rọ̀ kọ́dàrọ̀ tí ẹ bá fi ń ṣiṣẹ́ ẹbú so ẹni yẹn àpẹẹrẹ olórí burúkú ayé ni ìmọ̀ yíyọ débi pé kádàrá ń bẹ àmọ́ wà lè wá ìmọ̀ débi pé èwo ni ìmọ̀ ń jẹ́ ìtí agbọ́dọ̀ gbọ́ ibò láti gbọ́dọ̀ gbọ́ ibò láti gbọ́dọ̀ lò sẹ́ni tó lọ́nà bá ní kó gbọ́ kọ́dàrú yìí tó sì rìnlẹ̀ nínú ọkàn rẹ̀ àwọn olùkan bẹ tí máa ń ṣẹlẹ̀ sí irú ẹni báyẹn òun náà ni ẹni yẹn ẹni ó bá ń ní لا يعجب بنفسه عند حصوله لمراضه kò ní ríra rẹ̀ kò ní mọ̀ jọra ìlójú pé mo nílàkà ilẹ̀ nígbàtí ọlọ́run bá ní kó mọ̀ rí nǹkan tí ó ń fẹ́ ó ń àchí fògbò nǹkan tí ń fẹ́ nílé ayé kò ní ríra rẹ̀ sẹ̀pẹ́lú ní tó wá àchí fò nǹkan dáadáa fẹ́ nílé ayé so àbí kó máa wípé ajìyà púpọ̀ so àbí àwọn bàbá yìí wọ́n ti ṣiṣẹ́ kalẹ̀ fún wa ni àwọn bàbá yìí ti parí iṣẹ́ dì wá bàbá kankan parí iṣẹ́ dì wọ́n tí wọ́n nìkan tí gbogbo gbogbo yíyányányányán lẹ rí báwọn nínú ilé yín bí wọ́n ṣe rí tó fi kankan palẹ̀ mọ́ iṣẹ́ kalẹ̀ di ọ̀run wọ́n ti parí èsì gbogbo yín lẹ rí báwọn so ẹni tó bá gba kọ́dàrù gbọ́ yọkẹ́ gbà pé tọ́ tọ́lọ̀ ní yóò ṣẹlẹ̀ sí mi ní dáadáa ní ṣẹlẹ̀ sí i dẹ́lẹ̀ tó bá tó rí ẹlòmíì náà tí dáadáa ń ṣẹlẹ̀ sí so ó gbà pé tọ́lọ̀ ní yóò ní ní ní ọ̀hún bọ́lọ̀ ń ṣe rí lálámà rí rí ó rí ní orí ọ̀hún ó ní bínú ló bà nínú jẹ́ lára àwọn èèyàn gan tó ṣe pé dáwà ni wọ́n ń gbé lọ́wọ́ wọ́n fèlè lórí gan yìí wọ́n fèlè fèlè ẹni tó ti dáa fún wọn mọ wá bí ó ṣe bàjẹ́ fún káàkiri pẹ̀lú orúkọ súnà títí ẹ̀ bá ti ẹ̀jẹ̀ kéfèrí jẹ gan tí wọ́n ní kó oníkórè ọlọ́run ọba àjẹ́ fún yẹn pé kéfèrí ni o àmọ́ lọ́wọ́ á ṣe dáadáa fún un tí wọ́n ní sọ pé kọ́lọ̀n tí tí wọ́n kù fún ọ ni pé kọ́lọ̀n kó ba dáadáa rẹ̀ jẹ́ àbí kọ́lọ̀n kó tọ̀ sọ́nà kátó wà lẹ́nu tó ṣe pé láyé ṣírí ńlá kò ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba kò ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run wa yẹ̀sẹ̀lọ yẹ̀lẹ̀ tàmẹ́sẹ̀kà bí súnlẹ̀ ti nàbí sọ̀lọ̀ ọ̀sẹ̀lá ọdúrí kúdúrẹ́tì yìí ó ń ṣe súnlẹ̀ nàbí bó ṣe lágbára mọ́ bó ṣe yé mọ́ ẹni oní ìgbà bó ṣe yé mọ́ ni kì í ṣe kí bóyá wọ́n fẹ́ ṣe àbòsí níbi súnlẹ̀ tó kú tẹ́ bá jòkó ti dáadáa ẹ padà mọ́ rí pé ọmọ ni ẹ̀ ìwọ́n mọ̀ pé ń tẹ́ ń sọ nù olùmọ̀kún tẹ́ ń sọ́nà ẹ̀yìn yóò farabalẹ̀ sàlàyé fún yá tó pẹ́rú ẹni ẹlẹ́wà ní orí tọ́lọ̀ ń ti fún àfi kó bàjẹ́ ilé kéwú tó dálẹ̀ àfi kó tú tẹ́mọ̀ wá rìn náà rẹ̀ káàkiri à ṣètọ́nù lé o ṣètọ́nù jòkó tí àwọn èèyàn o níbi súnà Nabi sallallahu alaihi wasallam à ṣètọ́nù jòkó tí àwọn èèyàn o ó jòkó tí wọn ó lówó sọ́dọ̀ wọn ó bímọ sáàrin wọn wọ́n sì ní súnà Nabi sallallahu alaihi wasallam làwọn ń ṣe so kọ́lọ̀kọ́ ṣàtàánú fún wa bákan náà ẹni tí ó bá ní ìgbàgbọ́ sí kọ́dọ̀rù yẹni ọkàn rẹ̀ yóò ní rahatu nafsiyya kò ní gbé gbèsè tí ọ̀dà kò ní rin ìrìn kan rẹ̀ tó gbogbo ìgbàlẹ́ máa bá lórí dáadáa tí wọ́n tó ní al-iman ọlọ́mọ rí òkan bá wọn ṣe tó ní iman bil qadar ń tí ó pé àwọn èèyàn tí wọ́n ti tí wọ́n ti tẹ́lú sí kànga tó sì kó sílẹ̀ báyìí yóò sì ṣẹlẹ̀ tẹ́ni tó ní iman bil qadar yóò tún máa bẹ pẹ̀lú fọkànbalẹ̀ yóò tún máa bẹ pẹ̀lú fọkànbalẹ̀ rẹ ni. so gbọ́n tí ó ṣẹlẹ̀ sí yàn tẹ́lẹ̀ bí wọ́n pariwo iye tí ó máa hó tí ó máa sùúrù ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó wá ní imanu bil qadar yóò kà máa sọ pé qadarullah wa ma sha'a qadarullah qadarullah qadarullah wa ma sha'a fa'al. gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ni ọlọ́run ló kádàrá rẹ̀ tí wọ́n bá jẹ́ ẹni tí ó ní iman bil qadar ìtawakkalu ala Allah inda fi'l al asbab tó bá fẹ́ gbé ìgbésẹ̀ tó lọ ní kó gbé nǹkan tí ìyẹn máa ń ṣe bí ìyẹn fi máa ń rìn nílé ayé lápèjúwe nísìn ẹni tí ó bá fẹ́ di olówó yóò mọ ìlànà òwò tí ìyẹn máa ń gbà yóò àmọ̀ ṣe business ṣe àkótí ní sábàbù náà tó bá fẹ́ jẹ́ oníṣẹ́ ọwọ́ tí ò lè kọ́ iṣẹ́ ọwọ́ ó ti mú sábàbù nìyẹn ẹ̀tọ́ bá wọ pé á ìwé lè mi fẹ́ kà mo fẹ́ jẹ́ oníwèé ni mo fẹ́ jẹ́ sábàbù yẹn yóò mú yóò máa lọ tọ́lọ́mbá wá ní kí nǹkan yẹn kó máa yọ síbi tó dáa so irú ẹni yẹn yóò mọ̀ wá ìgbà tí bá ń mú sábàbí yẹn yatawakkal ala Allah ọlọ́run yóò gbára lé kò ní máa lọ léèwé kọmọ wá ilẹ̀ àmù káàkiri àbí lọlé kéwú kọmọ wá ilẹ̀ àmù káàkiri kọmọ wá ilẹ̀ àmù tábìlì àdábì ilẹ̀ àmù àbúrúkọ́dúnrún Jìlání kìnnì kan ní wá káàkiri so kò ní mo wá rẹ̀ káàkiri torí sábàbù ó wà lójú ọ̀nà sábàbù ó ní wá nǹkan burúkú láti fẹ́ fi ran sábàbù yẹn lọ́wọ́ ó dé ọpọlọ rẹ̀ kalẹ̀ ni ó tẹ́lá káyì rẹ̀ láti fi ṣe tó fẹ́ ṣe ọfẹ́ kéwù ni ọfẹ́ kẹ́kọ̀ọ́ ni ṣẹ́mà níbẹ̀rẹ̀ lómi tó gbà pé ó ò lè mọ nǹkan kan àfi kó wá nǹkan jẹ́ tọ́wọ́ ẹnìkan lọ ẹnìkan tó gbárí ọ ah, wọ́n ti jẹ àwòkó lọ́rọ̀ mẹ́yà àwòkó tó ti jẹ báwọn ẹyẹ ẹyẹ ìmọ̀ mélòó lẹ́yẹ gan ni ẹyẹ àwòkó ẹyẹ tí òjú kékeré báyìí lọ orí ọ̀wà sọ̀wọ́dọ̀ ní mímọ̀ àdánwò tó bákan náà ìgbà tí ó bá wá tọ àwọn sábà bí yẹn tí ó bá wá sọ fèdì kò tó yóò tún gbára lọ́wọ́ náà ni kò ní bara jẹ́ sọmi tí ó kà máa kíyèsí nílẹ̀ kò sí òsá sí àìṣe ètò tèmi níbi nǹkan yìí torí táwọn ń sọ̀rọ̀ kọ́dà náà ìyẹn tó gbọ́dọ̀ máa wo tó bá ń jẹ́ àìṣe ètò tiẹ̀ o àwọn nǹkan tọ́lọ́wọ́ bá là kalẹ̀ pé bẹ́ẹ̀ ti tọ́ rí àfikẹ́yọ tọ̀ náà ló fi jẹ́ pé ó sì nígbàgbọ́ sí kádàrá but ní ìsìn ìyẹn ní òun fẹ́ ó fẹ́ mọ̀wé kọ̀lọ́lẹ̀rì kọ̀kẹ́kọ̀ọ́ ọ̀lọ́lẹ́sìn ni kò ṣe kankan nígbà tó fi ẹ̀ tọ́lọ́wọ́ ẹ̀ tọ́lọ́wọ́ ní mọ̀kú mọ̀wé mọ̀wé láyé ni tọ́lọ́wọ́ ní mọ̀kéwé mọ̀kéwé láyé ni so irú eléyìí kì í ṣe ti ń jẹ́ pé yẹn gba kọ́dà kí wọ́n ní ah ó nígbàgbọ́ sí kádàrá púpọ̀ jù irú yóò kọ́ ilé òṣìṣẹ́ kò kọ́ṣẹ́ nítorí bá lówó kúrú òun kúkú là láyé wọn là pa ẹ̀rọ òun wà iṣẹ́ kan ni ó lè mọ́ wá ṣe kọ́lọ̀ wá gbé ọkú mẹ́ pé àpé ah, eléyìí náà ló gbọdọ̀ yíyàn yékéyéké nípa ọ̀rọ̀ so ẹni tó bá ń jẹ́ onígbàgbọ́ tó nígbàgbọ́ sí irú ẹni yẹn kò ní jẹ́ hasid oníkèta ẹlẹ́gàn sòtí ó yọ orin lára èèyàn tí ló sì máa bí kò ní jẹ́ kò ní jẹ́ bẹ́ẹ̀ sòtò bí ó mọ̀ pẹ́ni èyí iṣẹ́ ni ló ṣiṣẹ́ rẹ̀ rẹ̀ ni sípa rẹ̀ lọ́kàn ni kó rẹ̀ ọ̀gá nǹkankan ọlọ́run fún tọ́lọ́ ní òní lónìí ọ̀ so ìyẹn ní àlàáfíà nínú ọkàn so kọ́dá ọ̀rọ̀ ẹnìkan lè ló ti yàn ó gbọ́dọ̀ yíyàn ẹnìkan lè ló ti ẹ gbẹ̀nú àwọn èèyàn ti pé ẹ mọ̀ wọ́n pé à ah, kí ló dé ní ẹ̀ ayé náà ni eré tó mú wá tó dáa ni eré owó ni eré owó mú wáyé àmọ́ ọmọ aráyé kó orí tó ṣùgbọ́n èèyàn lè jẹ́ mùsùlùmí tí èèyàn bá ń dirú nǹkan mẹ́rin mẹ́mìí so ìjẹ́ mùsùlùmí gidi ó ní ṣe pẹ̀lú kéèyàn gba kádàrá ọlọ́run ọba gbọ́ tí n tó ti ní tó bá ní ó ṣe náà ní ṣe tó bá ní kò ní ṣíṣe kò ní ṣíṣe sàbẹ̀lọ́ ọba azza wa jal kò ṣàṣìwá ní mùsùlùmí gidi allahumma لهم بطانة الصالح يا رب العالمين اللهم اغفر لأموات المسلمين اللهم ارحمهم اللهم نقي من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغفر لأختنا لأختنا التي توفيت في عصر الماضي الأخت فضيلة أم عبد الرحمن اللهم اغفر لها وارحمها ونقيا من الظلم كما ينقى الثوب الأبيض من الدنس اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار